بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وعلى السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته نتعى سواج أنه عمدة الأحكام في دجاج الإمام عبد الواحد عبد علم المقدسي رحمه الله تعالى سواني أبي أراتوني شكلو على الجهات من عن صفوة وخسرة جنبه ṣiṣẹ́ nítorí ẹ̀sìn téèyàn ó ṣe látàrí ìjàmbá níjọ́ gbìndà kìyàmù ẹ̀sìn wà ń bẹ́ẹ̀. الحديث الحادي عشر بعد الأربعمائة حديث لا أقوم منع في مكة لا فالله حديث عمر بن الخطاب رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه قال كانت أموال بني نبي مما أعطى الله على رسول الله صلى الله عليه وسلم مما لم يجف المسلمون عليه بخيل ولا ركاب وكانت لرسول الله صلى الله عليه وسلم خالدا هنا ري عمر بن الخطاب رضي الله عنه وإن كانت أموال بني نذير دكيا عن بني نذير هو منه مما أفاء الله على رسوله هو أنه في اللهم سري رسير جساره àtúntọ́fún ayé pé àlùfáà yìí ó ọ̀fẹ́ ìjọ èdè

لوكي أما بنين ديال ها حجة كرا مطلوم سري رسول الله صلى الله عليه وسلم مما لم يجف المسلمون عليه بخير يجي يشفع المسلمين بس ساري كما توري ولا ركاب وانا جاك مساري كما توري وكانت رسول الله صلى الله عليه وسلم خالصة يردك عيد òjíṣẹ́ ọlọ́run ló ní òun ló sì lè pàṣẹ tó bá wù nínú rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam. فكان رسول الله صلى الله عليه وسلم يعزل نفقة أهله سنة قال واري ما صلاة واري ده إن صلى الله عليه وسلم إنه وارى عليه فدي ديودوكا ونيوم مجاد النوراني يعني أسي يعني راجع سيلي èèyàn tọ́jú oúnjẹ èèyàn máa jẹ jẹjẹ yóò jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ògidì ohun táwọn ará ilé máa ní ìdí ló ń jẹ wọn òun ní òun nú ẹ̀fọ́ dídí ọdún kan. fún mi ẹ jẹ́ àlọ́ náà bá kì í yá sí ìkọ̀rọ̀ ọ̀rìn kọ́sílà ọ̀dẹ̀tàn fi ṣẹ́bi lọ. èyí tó bá kù nínú ọ̀rọ̀ ìfà ogun tá wíyàn ànábì sọlá sọlá gbé sí kíni ọ fi alukóra alukóra náà ní ẹsìn ẹsìn ni ó lò fún wọsílà àti nǹkan ìjà àdẹtàn fi sabilillah tí a máa jẹ ìpalẹ̀mọ́ lójú ọ̀nà ọlọ́run pé jíjà bá tún dé nǹkan ẹ̀mí ìta lónìí báyìí sọlá sọlá ti máa ń ní ọ̀rọ̀ ogun tó jẹ́ ìfàníyàn kíláàmù nù hadith yẹn àti dádájú dúkìá àwọn bani nàìjíríà ó padà di ọ̀rọ̀ ogun tí ò ní wàhálà nù fún mọ̀sálìhì mùsùlùmí àlàámà fún tó máa jẹ́ àǹfààní àwọn mùsùlùmí lápapọ̀ nítorí pé ọ̀rọ̀ yẹn ó dé láì ní wàhálà nínú kò ìnira nù ọkàn jẹ́ tàwọn mùsùlùmí tó jihad gbogbo ohun tó bá ti jọrú ilé inú nǹkan láwọn káfíìrì fìlẹ̀ wọ́n fi ń páyà àwọn mùsùlùmí àbí wọ́n ṣàtúnṣe wọ́n ṣàtúnṣe wípé tiwa ní í ṣe àti pé ìṣàkọ́lẹ̀ àwọn máa gbà á lọ́wọ́ wọn eléyìí pátá a máa lò fún àǹfààní àwọn mùsùlùmí tó jẹ́ ti gbogbo àti pé al-imam ẹni tó bá jẹ́ aláṣẹ aláṣẹ bí àníṣùlá àṣàlá ń ṣe jẹ́ńjọ́ yẹn ó lè mú un tí ó tò àti ohun tí ó fi sè náwó òun lọ́fà àníṣùlá ó fi mú odidi oúnjẹ àwọn aráalé rẹ̀ ọdún kan nínú orúfẹ́ ọ̀rọ̀ yẹn àti pé lèmọ́mù ọ gbọ́dọ̀ tọ̀pa níbi níná owó ní kó ṣàkíyèsí ẹ̀ dáadáa sí ilé ẹ̀ ní àríkọ́mọ́sára àti ilé owó àwọn mùsùlùmí tó sọ àlùmọ́sọ́lẹ́há anáfíà àǹfààní tó máa wúlò yànyàn kọ́ àti pé tó bá pàtàkì jù ní ọ̀kọ̀ọ̀kọ̀ mú lẹ́yìn ìgbà yóò tún mú un tó pàtàkì nítorí pé àkókò kọ̀ọ̀kan ló ní ohun tó bá mu bákan náà àtọ́lẹ́tọ̀ kéèyàn tọ́jú oúnjẹ pamọ́ èèyàn ní sọ pé bóni bọ́ọ̀lù ọ̀bàjẹ́ ọ̀lọ́ọ̀mù wa àwọn adáàrọ̀ ọmọ àyàwó káàkiri pé ẹ kò tí ì sọ́wọ́ tá a fi jẹun láàárọ̀ ẹ rí fáwọn kan ẹ bá sí orí fóònù nísìn wọ́n máa tọrọ owó káàkiri ẹni wọn àtọmọ wọn ti jẹun láti jẹta ọmọ wọn ṣẹṣẹ báyìí kìnìún kan ẹ máa bá rẹpẹtẹ ni àṣé ọlẹ́tọ̀ dáadáa kéèyàn tọ́jú oúnjẹ pamọ́ kò sì túmọ̀ kéèyàn gbára lọ́lọ́run wọn ni à tó bá ti wà láyé ọlọ́run lòun ò ní kí ọ ni ọwọ́ ń lọ tọ́jú oúnjẹ pamọ́ ìyẹn lè tọ́jú oúnjẹ pamọ́ torí táàbà lẹ́nìkan gba ọlọ́run kò sẹ́ni tọ́tà nẹ́bì sallallahu alaihi wa sallam òun ti bẹ́ẹ̀ náà ó tún tọ́jú oúnjẹ dídí ọdún kan pamọ́ fáwọn ará ilé rẹ̀ ó tọ́jú rẹ̀ pamọ́ fún wọn. al-hadithu ath-thaniya ashara ba'da al-arba'iniyati. حديث فاطمة حديث عبد الله بن عمر عبد الله بن عمر قال أجرى النبي صلى الله عليه وسلم ما جرى من الخير من حفياء لا ثانية الوداع قال عبد الله بن عمر رضي الله عنهما أني آه، النبي صلى الله عليه وسلم بسفاره إيه، ما دميره sọ ọgbẹ́ ẹ̀sìn sáré ẹ̀sìn tó ti jẹun dáadáa tó ti wá sanra àlẹ́ sọ́lá sọ́lá ń gbé sáré nínú ìhàfíà ibi tó ń ní ìhàfíà ààyè ni ibẹ̀ yẹn ti jáde kó ní Madina ìlà sàní ìyá tó lọ wá dáa lọ síbi tó ń pè ní sàní ìyá tó lọ wá dáa ọ̀nà tí yẹn máa tọ̀ lọ síbi òkè ibẹ̀ ni ó gbé ẹ̀sìn yẹn sáré lọ àjọ máa lámúyọ̀ dọ̀mà kí ló ṣẹlẹ̀ náà ó sì tún wò rẹ̀ káàkiri àjọ máa lámúyọ̀ dọ̀mà. ó ní àjọ máa lámúyọ̀ dọ̀mà èyí tí àwa sì jẹun bẹ̀m̀bẹ̀ èyí tí èyí sì jẹun yójú ó gbé yẹn sáré nínú sẹ́ni ìyá láti fi sẹ́rí ìyá yẹn ọ̀nà tí wọ́n ń gbà lọ síbi òkèèrè ó gbé yẹn sáré láti rẹ̀ ìlà mọ́sídìí Bani Zu'ayq lọ sí mọ́sálásí Bani Zu'ayq. قال ابن عمر وقمت في من أجرى لا أني عبد الله بن عمر رضي الله عنهما ó ní èmi náà wà nínú àwọn ẹni tó gbẹ́sìn sáré ń jọ ní ọ̀rọ̀ sofiyan sofiyan sọ pé àfihà yìí ìràsẹ̀níyà tìlọ́wọ́dá ó ní ẹ̀rí láti àfihà lọ́sẹ̀níyà tìlọ́wọ́dá kọ́nsọ̀tà àmìyàlí áùsìtà five miles níbẹ̀ láàrin rẹ̀ sí Madina àwọn ìsẹ̀níyà tìlọ́wọ́dá yìí àwọn ìbànúsọ̀rọ̀ ìfìmílù ní ti ń bẹ láàrin ìsẹ̀níyà tìlọ́wọ́dá lọ́sọ́sọ́ ìbànúsọ̀rọ̀ ìkà tó jẹ́ fámìlì kan náà à ń sọ ohun tí ń bẹ láàrin wọn mílì kan péré ni kíláàmù nù àdéhùn yẹn àṣé ọba ṣẹlẹ̀ àwọn láti gbìdánwò kí wọn sì kọ àwọn ìmọ̀ ogun ìmọ̀ ogun láti palẹ̀ mọ́ nítorí àti bọ́tàjà ẹlẹ́yìn náà ṣe wá kókó wá ṣe rí lórí bẹ́ẹ̀ àkókò kan ló nǹkan ìjà tá lò àti wọn láàbì jìjà yẹn àti bò láàbì ó sì mú ká sọ wípé èyí tó bá gba wájú lé ní iwad ká fún lẹ́bùn àbá gbà wọn ẹ̀sìn yẹn sáré ó lè gbẹ̀bùn dáadáa ọ̀pọ̀ sì gbọ́dọ̀ sí pé iná ti kọ́kọ́ mówó lẹ̀ ní bí wọ́n bá ti mówó ìgbà tó ti já sí pé àǹfààní sáré mi ká fẹ̀sùn sáré yẹn pọ̀ ìgbà tó ti nǹkan tó lẹ́tọ̀ mi. ẹ̀rí hàn pé nínú ìgbà kí ìgbà tí àǹfààní bẹ́ẹ̀ ti rinlẹ̀ lórí ìbàjẹ́ àjáde pé a kàjú pọ̀ nínú ìbàjẹ́ nìyẹn. a sì délé yìí pẹ̀lú pé kágbẹ́sì sáré kan gbogbo òun yóò tọ́ bá lè wá lọ láti fi bọ́ tajà nù kan ìjà á lè lọ. Yeah yani eh, eh, bíi kámúdà ní eh, eré táwọn fúlàní máa ń sìn yẹn àmọ́ bóyá bó ṣe rí nìyẹn táwọn kan sọ pé ẹni ọba ti fi lura wọn jù ní ọ̀fẹ́ yà o lórí fáwọn fúlàní sàbẹ̀kọ́ ilà fi nọ́sùlẹ̀ àwòkóf àwòhàfẹ́ o ìsàpáǹdè kò sí dágbága àlejò sàlàǹdè lọ lè wáyé àyàfi níbi nọ́sùlẹ̀ ibi irin dàrá yìí. نعم أو خفي عليه àbí pátákó ẹ̀sìn ọ̀hún àfẹ́ àbí pátákó ọ̀ràkùnrin ìbẹ̀rẹ̀ eh, àti lè rí ìfigagbága yẹn àbí àpáǹtẹ̀tẹ̀ yẹn. Eh, kódà wọn ni gùn tẹ́mi àtòfin masáìlì ẹ̀lmì kù eré ọpọlọ tààrà ẹni tó sílẹ̀ mọ́sàrì kan máa béèrè nígbà tó sọ fọgbẹ́bù òun náà kó sábẹ́rẹ́ ara jihad náà ni. irú àwọn ọ̀figagbága yìí ní àárẹ̀ ìdárayá èyí tó mú ni tí ó jẹ ká lójú pípé ní ó dára ẹ̀ lọ́wọ́ lórí jihad àti ìjà ìtọ́ bá ṣẹ̀rí àmútọ́wá ni torí ìrìn ẹ̀jọ́ sí ní pẹ̀lú àníyàn tó dáa. Hmm, bákan náà ó lè yẹ pé àgbè kalẹ̀ fún mùsàbákà àlàkàyè lè wà rọ́ọ̀mì ìbìbà náà di kọ̀ọ̀rọ̀ ìwà èyí tó bá bá a mú ni ó lè jẹ́ bọ̀ǹkì ó yẹ máa yìnbọn mọ́ kínní èyí tó bá bá a mú ni. òbíjà hmm, ìfẹ́ àwọn òbí kọ̀ọ̀kan bá ṣe tó wàá fi ṣe àkáàtì yẹn ẹ̀rọ ẹ̀sìn tó ti yó tó ti lágbára. mẹ́lì mẹ́fà làwọn fi parí àwọn èyí tí ò tí ì jó tí wọn الحديث الثالثة عشرة على أربعمائة حديث عبد الله بن عمر رضي الله عنه رضي الله عنه أني عرضت على رسول الله صلى الله عليه وسلم يوم أحد wọ́n ṣàfihàn mi pé kémi náà wà náà ọ̀kan lára ẹni tí ọ̀lọ́ jagun ní jogun ọ̀hẹ́d anabuna alba aṣa àtàsánà mo sì jọ ma fourteen years níjọ yẹn alamiyan jésù ní ẹnu mọ́kọ́tàlá anabi sallallahu alayhi wa sallam kò buwọ́ lù mí kémi náà bọ́ síbi ìjà yẹn wọ́n àwòrán tó àléhìí àwọn kàńdà kọ́ wọ́n wá tó lọ fi mí hàn nẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá wọ́n ṣàfihàn mí ní ọjọ́ ogun khandak ah, ó sì jẹ́ ibùdó khamsa ashrata mo jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ah, ajá àzàní nẹ́bí sọ̀lá sọ̀lá bá ti kí ni ó fi mí sí ó gbà mí wọlé ah, kí láàmú nù àdéhùn àṣẹ ogun ọ̀hẹ́d ó kọ́kọ́ wáyé lọ́dún kẹta ìjọ. غزوة الخندق ومعادة الطعام ابن عمر من غزوة أحد أجفاتية الطريق بلده nítorí àlànà sọlá sọlá ń fi rí pé ọmọdé yóò lè lágbára àti jagun wọn ń gbọdọgún ọhẹd wọn ló ti pé sixteen àbí fifteen ó ti dàgbà ọwọ àdá padà lákọ̀ọ́kọ́ ọgbà wálé lẹ́ẹ̀kejì àti pé dídàgbà nìyí yóò máa ṣẹlẹ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún Mm-hmm. Ah, àbí bẹ́ẹ̀ kọ́ tí yẹn bá ti ń da ọ̀tọ̀ látàbẹ́ ah, àbí àwọn eh, abẹ́ rẹ̀ náà ti fúnrun ah, irun tí súnmọ́ ọ wà lábẹ́ rẹ̀ débi-débi kìíní táwọn ọkùnrin máa ń nìyẹn tọ́wájú lórí ń àwọn máa tó bá ti ń sin nǹkan oṣù kódà kó máa pè fifteen àmì ní kó dàgbà àti kó tọ́fẹ́ ńdọ́lá jẹ́ kọ́mẹ́ndà àbáláṣẹ kó máa wo béèrè ìsìn sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ òun yóò jáde pé yẹ ká àwọn sí ilé ìparẹ́ mọ́ wọ́n sì wà nínú alhazmi matalabe fẹ́ẹ̀kìtà ìpinnu tá a fẹ́ níbi ogun. عوين قول ما قوم تقول في جهاد بيول عوين كتير في في جهاد بي كان جاتو في بعجة تقول يقولوا الحديث الرابع عشرة بعد الأربعمائة حديث فاطين حديث عبد الله بن عمر بن عثمان أن رسول الله صلى الله عليه وسلم وكما آه، في النظر للفوت فهمه وللواجب فهمه هذه عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قسم في آه، النفل للفرس سهمين أبو تنفوا خوفوا أسني شامج وللرجل آه، ولكن الرجل السهم يعني تني تورينا إيانا أفن يعني يوكا جميع تعلاتي النفل عمل لكم أروضو يسألونك عن الأنفال وعبر عن نبي نقع أروضو كل الأنفال ما هي الرسول سأقرأ لكم يا الله الله سلوريا جزا الله الله سلوريا wọ́n ní àásì tó máa ń pe ẹ̀mẹ́fà ló ní ohun tí aláṣẹ máa fi ń lé sí tí ó fún apá kan náà àwọn ajagunjagun nínú iṣẹ́ ẹ̀ àwọn tá a sábà lérò nínú àdéhùn yìí àwọn ní alúgẹ́mì ìmọ̀ ẹni tó bá gẹ̀ẹ́sìn nínú ọ̀rọ̀ ogun ká fún ní three shares share kan kọjá tiẹ̀ méjì kọjá tẹ̀sìn ẹ̀ ẹ̀yọ̀ kan jẹ́ tẹni tó ń gun ẹ̀sìn rárá ẹni tó rìn àbẹ́ni tó ń náà gun kẹtẹ kì í ṣẹ̀sìn lógún lóògùn ràkúnmí àbí ìbàkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀kẹ́ làwọn yẹn máa gbà. ọ̀nà ìpín lẹ́yìn ìgbà tó ti mú nǹkan tí ọrọ̀ ogun tó ti fọ́ tó ti bàjẹ́. àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wọ́n fọ fáìfù tán àwọn èyí tí wọ́n ti lò báyà wọ́n mẹ́rin kankan bẹ́ẹ̀ wọ́n lò kankan lẹ́yìn ìgbà yẹn àti wọ́n fọ fáìfù tí ọlọ́run tó sàmì ẹ̀dẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló tó fẹ́ kan ẹ̀bùn tánà sọlá sọlá máa fa gẹ̀ẹ́sì mẹ́ta àti ògùn kankan wọ́n gbẹ̀yọ̀ kan. الحديث الخامس خامس عشرة بعد الأربعمائة حديث 415 عندنا جزء سلام صلى الله عليه وسلم قال كان يذكر بعد من يبعثه في السرايا منها السرايا لأنفسهم فقاصة سوى قسم عامة للديك أنا أبي سلام صلى الله عليه وسلم كان ينفل بعد من يبعث من السرايا a máa a ní àlésí a apá kan àwọn tó bá rìn nínú àwọn ọmọ ogun tí ó tẹ̀lé wọn ní ara wọn sọ lẹ́jọ́ tí siwa kọ́sìmì àmẹ́tìrì yàtọ̀ sí èyí tó pín fún gbogbogbò àwọn tí jihad. ẹ̀bùn yìí wọ́n yàtọ̀ sí pin àwọn tó sì ti hàdí pé kò sí àlésí nẹ́fìlà ni bí aláṣẹ bá ṣe rí pé yóò wúlò sí ìfún apá kan àwọn tọlọjagun ní àlésí lórí ìpín wọn àbí sẹwọn lẹsà pẹ̀lú àlésí láti lè gbèrò mọsùlùmí àti ìgbẹnilóǹgbẹ kí wọn tó lè ṣe ju bí wọn ṣe ṣe yìí lọ àdúgbòlè jẹ́ ìṣẹ́ àdébísọ̀lá àlẹ́sọ̀lá ẹ̀rí dẹ̀m wọ́n lè rí pé kò lè ba ìkíláàsì yẹn jẹ́ nítorí wa lè gbọ́rọ̀ tọ́pọ̀ ló fi jagun fitafita báyìí kò bá jẹ kankan kò jẹ bí ládé yẹn kan adúlóhun tó gba yìí sórí ìkúgba aládà ẹ̀ ọgbà wọ́n kò gbà kọjá sí pé èròǹgbà rẹ̀ ń bí jihad yẹn tí gbólóhùn ti ga gbólóhùn ọlọ́run ti máa ga ni. لو ده حديث يعني قالوا الإخلاص من الأعمال عشان تقول يكون أبا عشان تقول يكون أبا فإليه يكون أبا إخلاص يعني ممكن سيدا داني كنيني بس إليه جيجي الحديث الثالث عشرة بعد مئة حديث فاسق حديث آه، أبو موسى الأشعري رضي الله عنه صنف عبد الله بن قيس ونرى يوالا تبع النبي صلى الله عليه وسلم ومن حمل علينا السلاح يعني أن يبعد بيتا سواه تبين كريم سواه فليس منا kìí sara wa ìgbẹ́ tá a bá lọ sójú ogun èèyàn gbọ́dọ̀ sọ pé òun ní àìgbọ́ra ẹni kà pẹ̀lú mùsùlùmí torí èèyàn rẹ̀ là á mùsùlùmí mùsùlùmí mi bi tinú rẹ̀ dídé ó lè má ewé lẹ́yìn náà bá pàdé lójú ogun tí ò ní wá bí ó ṣe dá yẹn tí ó dá yẹn kalẹ̀ ó sì yẹn léṣe ààrẹ ti gẹ̀ẹ́sì torí yẹn ni wọ́n máa jẹ́ kálukú ipá nílà áfíríkà àti lágbájá ṣẹ̀bìrì ìṣẹ́ náà tó lẹ́yìn sàmì náà nítorí pé nìyẹn ti kó sínú kẹbí ọ̀rọ̀ tó ń ní nkàrà èrè tó ń ìkan náà àwọn ìṣẹ̀lẹ̀ ńlá lẹ́nu ìyẹn kó sí obìnrin hmm. pé àṣemú mi ní ọmọ ìyá ni èèyàn máa kẹta ẹ̀rọ tí apá kan wá bá ń kẹta ẹ̀rọ á sì máa yọ̀ fún apá kan yọ sí àti gbígbóná ẹ̀yọ̀ kan ní ọwọ́ kan ní wá lórí ọ̀tá wa a gbọ́dọ̀ kójọ pẹ̀lú aláṣẹ wa kí á sì ràn lọ́wọ́ lórí àwọn tó gbọ́tẹ̀ tí wọ́n fẹ́ takò tọ́lẹ́ ń dọ́ta kálásẹ̀tì yìí òun ti fa kọ́kọ́ àwọn mùsùlùmí yà ní agbọ́dọ̀ bàjẹ́ tó fi sẹ́rí sí gàṣẹ́ ọ̀rọ̀ so ewu ọ ní ká takò aláṣẹ ìwọ ni kódà kárí apá kan àìdá tó ṣe tí ọba ti dé ibi kófò nítorí pé ohun tí ó tẹ̀lé kátàkà láfẹ̀ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀mí máa bọ́ àwọn ẹni tó ń yà àbẹ̀rẹ̀yà àwọn ẹni tó wọ́n mọ́ wọ́n pa wọn wọ́n dẹ́rù bá àwọn mùsùlùmí ìfọ̀kànbalẹ̀ ọ̀lọ́ ẹ̀kọ́ yìí tí ó tó mọ́ nílùú èyí ìyẹn tóbi tó. Um, ó tóbi ju wàhálà bíbá wọn jà gan lọ kọ́ máa ti gbogbo adóhùn nǹkan yìí káwọn ra fàwọn alátẹ̀lẹ̀ kan máa bá tiwọn lọ kọ́ bá ti pè wá. tó bá jẹ́ ìwọ̀ níbi ìwọ ẹni tó ṣe wípé uh, ẹni tí ń sọ apá kan àwọn ọmọ nǹkan àti bóun náà ti wá rí pẹ̀lú ìfisí ẹni mọ̀tàkì nínú àdìlẹ́ àwọn tó tó dọ́gba. àti ìwọ̀ tó ní ká dẹ̀rù bá mùsùlùmí pẹ̀lú nǹkan ìjà kódà kí ẹ máa tàwádà kọ́ọ̀kẹ́ gbé mọ́ ó dé gbá o tẹ́lẹ̀bí ó الحديث السابع عشر بعد الأربعمائة حديث فاسوتين حديث أبي موسى قال عن أبي موسى رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء عز ذلك في سبيل الله هذا أبو موسى الأشعري رضي الله عنه من أدى السلام لله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة يعني تنجح nípa pé wọ́n fi حمية ẹni tí ń jà nípa ìtara pé àwa yorùbá yorùbá nìkan ẹni tí ń jà fún mi ọ̀yẹ̀kọ́ sì lórí yá à àfẹn tí ń jà nítorí ìsíárì mi àyùbẹ́ẹ̀lì kàfi ìsẹ̀lẹ̀ ìlélá gbogbo ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ló wà lójú ọ̀nà ọlọ́run wọn. فقال رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل من قاتل لتكون كلمة الله هي العليا هي العليا وهو في سبيل الله ومن سلام صلى الله عليه وسلم أن يوتو راجع لتكون كلمة الله هي العليا يقولون لون في الله فهو في سبيل الله عز وجل أن ينكه وهم لو قالوا جانا لهم أبا الله أبا تطوبي فهو في النبي مواه èsì tó tẹ̀sùn kí ni ọ̀dà kọ ogun ọ̀tùmọ̀ sínú ṣọ́ ní ọ̀pẹ́ ní tọ́jú ti yàtọ̀ sí tíjà rẹ̀ bá ti yàtọ̀ sí ti pàtàkì káàká ni bàbá ẹ̀ńkà náà ṣe jihad wọ́n kàn ń ṣeré pálásán ni àdéhùn nínú nǹkan tí a mọ̀ bẹ́ẹ̀ náà ni pé àṣekù nínú nǹkan tí ṣe ìrìn àfíkà tí ó lè fi bàjẹ́ àníyàn ni àwọn ni mo dáàbò bá bákan nítorí ẹ̀ ló fi já sí pé ìjọba bá káfíìrì jà nítorí ti ara ẹni àbí tààrà àbí láti fa kí hàn náà àbí tó yàtọ̀ sí ẹnu èròǹgbà ayé ń tọ́ àwọn òsè kọjá kó sójú ọ̀nà ọlọ́run sọ àdúgbò ẹ̀ bá yẹ pé ìbánijà rẹ̀ lójú ọ̀nà ọlọ́run ẹni tó ṣe pé jà rẹ̀ kọjá lójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ lẹ́ni tó jà nítorí kí gbólóhùn ọlọ́run fi kà ah, orí tí yẹn bá tó wá fi kún kí gbólóhùn ọlọ́run bá ga mo sì tún fẹ́ kọ́ ọ̀rọ̀ ogun náà ah, ṣé ẹni yẹn sọ̀rọ̀ lójú ọ̀nà àlùmọ́ mi sọ bàrẹ̀ àárẹ̀ ọ̀sán tó lọ wọn ní kò lè kó ní ara yẹn jẹ àkílẹ́dẹ́ ọlọ́run ó fi jìhádà ni wọ́n bá ti jìhádì ń kẹrù wáyé ń kẹrù ìwé bẹ́ẹ̀ ìfọ̀lẹ̀ ẹ̀kọ́ náà جمهور من العلماء سوى jùmọ̀hó mi lọ́la máa fi wà lọ́kùnrin ìgbà tó já sí pé ọ̀rọ̀ tó lóun fẹ́ kó yẹn ó kó sábẹ́ àníyàn tó dà ó sì gbà pé òun fẹ́ kí ló lọ́ lọ́wọ́ bá ga ṣùgbọ́n màá mú wálé o gbogbo àwọn fẹ̀sùn mọ́ láwọn nílé yìí kó sínú nítorí pé ọba dẹ́ta ní nípa ọ̀rọ̀ hajj ọ̀nà lẹ́yìn sọ àlẹ́ ìkọ́mjọ́ náà rẹ̀ أن تبتغوا فلا من ربكم قوسة فني كما هو الجلالة وقال داعي يعني التجارة في سفر الحج هل في حج مثل كتوعة بيزنس وقود أسد يعني الله تعالى قلت لا يفهم رárá ọkàn ìyá pé ohun táwọn ará sàúdí láwọn ọgbà má gbìyànjú dání òun ló bì í wọ́n láwọn ọ̀fọ́ bí àti àwọn powder oríṣiríṣi kan máa láwọn ọ̀fẹ́ nù pléèrè àwọn èèyàn nìkan ló ní gbé dání láti má fi rófin ìmọ̀ nǹkan tó lẹ́tọ̀ ẹ lè gbé dání dáadáa ọ̀tà kọ́sà tó má dín nǹkan kan lọ́wọ́ nínú sẹ́ hajj àti ọmọràn ẹ̀dá ọ̀rẹ́ sí i àwọn sọ̀hábà rọ́bì ọlọ́sọ̀ ẹnìhún àwọn náà jagun bí wọ́n jáde ìjogun dáadáa yìí èròǹgbà ń kóbọ̀ kò sí bá ládàá wọn jẹ́ orílẹ̀ kan náà wọ́n fẹ́ lọ dáwọn káfíìn yẹn padà sí ah, a akómọkà fún yẹn tó máa dúkọ kò bá wa mí báyìí tẹ́sán máa dápa yín kékeré lẹ̀ táwọn onílé ìdó sórí ẹ̀sìn wọn mọ́ kò sí ohun tọ́jọ́ wọ́n gbèrò káwọn lọ dáwọn padà bẹ́ẹ̀ pé àwọn dẹ́sì máa gba gbogbo tó wà lọ́wọ́ wọn ọba nǹkan kan jẹ́ náà nìyẹn wọn bákan náà ní ìparí káfíìn tó mọ̀tàfà àti àdá ọ̀tàn kí wọ́n máa parí àwọn kádàmù wọ́n fi máa wọ̀ ló àti ọgbà wa nínú ìkìtàrí ẹlmọ̀kọ̀tà inú ìjà tó mọ́ lọ́wọ́ ẹni wọ́n bá pa ń bẹ́ tí wọ́n pààyàn sí irú sísí yẹn ń tàn kúkú ìjẹ́rìí nítorí fáwọn sọlá sọlá sọ pé mọ ohun kó tilẹ̀ dùn náà máa lè yé ọ̀ṣẹ́ yìí ẹni tí wọ́n bá pa ń gbà tó ń dàgbò tó dúkìá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك